الحمد لله <clears throat> والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أثقل الصلاة على المنافقين العشاء والفجر ولو يعلمون ما فيهما من الأجر لأتوهما ولو حبوا ولو حبوا متفق عليه أبو هريرة قلن بها سألكم يونو رفعه أجوب بها وقاوة أما النبوة محمد صلى الله عليه وسلم gbọ́ tó jíṣẹ́ ọlọ́run kí a lè kún kí a ti gẹ̀ kọ́ máa bá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam ara ń tọ́ sọ fún wa ni pé afqalu salati ala al-munafiqin al-isha'u wal-fajr bàbá gbàgbé ayàtà kà lọ́sẹ̀ tó kọjá ni pé olúwa ní ara àròyìn àwọn mùnáfìkí wọ́n ní pé wà idha qamu ila salati qamu kusala nígbà tásìkò kí wọn kí wọn bá dé kí wọn sin lọ́hùn bá dé ni wọ́n máa complain wọ́n máa wọ́n máa dìde bí ẹni tí wọ́n ń tì wọ́n máa fòròjú dìde ọlọ́lára ròyìn màdáfíkì ní láfíkì lọ fúnra wa ń jọ̀hún pé kó ń kálukọ́ gbogbo ẹni tó jẹ pé egun rẹ̀ ó le yàrá ni wọ́n fíìmù ó lè lo ẹlòmíì lo wákàtí mẹ́jọ mẹ́sàn bí n bá ti ń wo àwọn station kan bí àwọn òní nǹkan míì tí wọ́n ń ta twenty four hours ní wọ́n bá ti ń parí fíìmù kan wọ́n tún gbé kan sí ó lè pọ̀ ń wà lífù ẹlòmíì lè wo mẹ́ta mẹ́rin ojúmọ́ kan kò sì ní rẹ̀ <laughs> àrò sì ní ro ojú ò sì ní ro ẹ wá pè pé kọ́ wá kírun àbí kọ́ wá gbọ́ wá sí wákàtí kan ẹlòmíín sọ fún màámù pé ìrun yẹn ń pẹ́ ìmàámù ẹ̀ dákun ẹ̀ bá wa ìrun ń pẹ́ ọkàn jọ bí ẹ̀rin ni o olúwa fúwálà ni o self-assessment téèyàn máa fi assess rẹ̀ ọlọ́run lára tó fi mọ̀ pé mànáfìkì ni ọ̀nà o àfẹn tí egun rẹ̀ le tára rẹ̀ yá síbi aré síbi ìranù síbi ẹ̀sìn bàbá wa dẹ́sìn ọmọ wa lọ ti kọ́ ẹ̀rìn à ń bọ̀ ọ̀dà ọ̀dà ọ̀dà ti gbọ́ àkílódé iṣẹ́ ìrìnlẹ́wẹ̀ wa mọ̀lé ni gbòòrò àwọn ọ̀rọ̀ báwọn gbòòrò àwọn ọ̀rọ̀ báwọn ẹ̀ ń túmọ̀ nǹkan ti kọlù yẹn ni o olùwàníwá ìdá kọ́ mu ila salati kọ́ mu kùsàlà. Mùnáfìkì ní dìde tòròjú tòròjú bọ́rọ̀ ọ̀run bá dé bọ́rọ̀ ẹ̀sìn bá dé àmọ́bẹ̀ bá rí tẹ́gùn rẹ̀ bá ń lè ṣe nǹkan míì à wọ́n bá fẹ́ wo bọ́ọ̀lù ńgbà kan ní màbáyá bẹ́ẹ̀ wọ́n ṣe níṣẹ́ o láwọn èkó nǹkan kan nígbà tí wọ́n ní national stadium lẹ́kọ̀ọ́ bọ́ọ̀lù tí wọ́n bẹ̀rẹ̀ láago mẹ́rin àbọ̀ nírọ̀lẹ́ Kọbaa, ráyè síìtì aago mẹ́sàn-án àárọ̀ ìlòmí ìjìdí rẹ̀ yóò ti kún mélòó gbogbo national stadium wọn náà wọn ò ti lò ó mọ́ nísìn ibẹ̀ ni ẹlòmí ó gbóúnjẹ àárọ̀ lọ́wọ́ lọ́bẹ̀ ni ni ti wá bí ni kó ojú wa tó kì í yà ó múramúra sí ti ọ̀tàn sí ti ọ̀tàn èjì lọ láti àárọ̀ gbogbo àwọn examples tí ń rántí àfi ń kìlọ̀ fúnra wa ní o èèyàn máa ṣẹ́ṣì ara ẹ̀ bẹ́ẹ̀ o gbogbo ọ̀nà tí wọn náà bá ti rí i pé ojú ẹ̀ kọ́ níbi ìranù ojú ẹ̀ kọ́ níbi eré kọ́dà bẹ́ẹ̀ lómi bá jòkó lásẹ̀mbílì tí wọ́n ń rẹ́rìn tí wọ́n ń ṣe náà wákàtí kan méjì mẹ́ta kò tí ì mọ̀ pọ́jọ́ ń lọ àmọ́ ẹgbẹ́ wa jòkó títọ́ lọ ẹgbẹ́ wa gbọ́rọ̀ lọ ẹgbẹ́ wa kírun nínú àwọn ọmọ wa wo aago lẹ́mẹ̀wàá fàṣíkè tán náà ni ìlú alápẹ̀rẹ̀ mọ̀nàfíkì ni o ọlọ́mọṣe wa mọ̀nàfíkì o tọ́ àti ká agànlára wa létí ni àti ká yà yìí àmọ́rọ̀ mọ̀náfíkì náà làdíìsì tòní náà ń wí láti fi wéra wọn Abu Huraira lára ń tàn nẹ́bí sọ fún wa ni pé afqalu salati ala al-munafiqin al-isha'u wal-fajr ẹ̀ ìrun tó lé jù fún mọ̀náfíkì òun ni ìrun ìṣáì àti ìrun àárọ̀ ìrun àṣùbátà kìí Mùnáfìkì tí ẹ lè máa manage ọmọ ká ìlà, lè máa manage ọmọ ká làṣàrì. À, nígbàtí ó bá lẹ́nu iṣẹ́ tí ó sì fẹ́ káwọn yòókù wọn mọ̀ pé a, ẹbí Mùsùlùmí lẹ pera yín, ẹlòmíì kírú àwọn ọ̀run bẹ́ẹ̀ o. Ìrun tí ó bá lọ́fíìsì nìkan ni wọn o. Ànábì sallallahu alaihi nínú tó le lára mùnáfìkì òun ìrun kíni, ìrun ìṣáì àti ìrun kíni, ìrun àsùbá ntọ́ self assessment kan tún lò ó gbogbo ọtọ́ báyìí pé ní ẹnu ọ̀run táwọn èèyàn bá rí mi nìkan ló ń kí ìtumọ̀ ìṣááyà àti fájúrù nù lójú ayé anábùa Muhammad sallallahu alaihi wa sallam kò síná òkun ni inú òkun ni wọ́n ti kí ìṣááyà inú òkun ni wọ́n ti kí àṣùbà lè ò tí ì máa ẹlòmíì lè máa kí magrebi ńkọ ẹ̀yin lẹ ń kí magrebi nínú òkun nàìjíríà o nínú observation táwọn ọ̀rẹ́ wa tí wọ́n bá wá láti ilẹ̀ lárúbáwá máa wí nígbà magrebi ti ní nàìjíríà yìí <laughs> ìràwọ̀ tí máa fẹ́ yọ ẹ tó kì bó ti rí gbogbo nàìjíríà nǹkan dá ọ̀yà chẹ́ǹjẹ̀ magrebi ìsàlẹ̀ o bọ́ọ̀n bá ti ń ṣe kínní bá ti ń wọ̀ òkè ìsàlẹ̀ làmọ́ kí bá ti ń kí lọ́pọ̀lọpọ̀ mọ́sálásí lónìí ìṣá ìtí fẹ́ wọlé in majority of our mosques ní gbogbo wa nàìjíríà àfàwọn kọ̀ọ̀kan tí wọ́n bá ń ṣẹ̀ṣẹ̀ ń chéjì tiwọn tọ́ ìtumọ̀ pé ìrun tó le jù lára mọ̀nàbìkì òun ni ìrun ìṣáyà àti ìrun kíni torí pé ń gbà ní wọn èrí ẹni tó wá mọ́sálásí wọn ìdáyàn kò sí náà àtùpà kínkínkín kan náà wọ́n ń tàn sí mọ́sálásí kò easy láti mọ̀ pé à ah, bàbá alamayí ni à ah, eh, broda kìíní ni àwọn mọ̀nàfì kí wá rí wọn gbọ́gbà ah, òkú ní rí yàn bí yàn bá lọ kò ní lọ mọ́sálásí ànábì ní ọmọ tó lé lára mọ̀nàfì kí ju gbogbo ẹ̀ náà ló lé o lára rẹ̀ bálkùrá ní ti wí kọ́ mú kò sáàdà yọba dìde kí wọn tó ojú tó àmọ́ èyí tó tún special tó lè lára mọ̀nàbìkì ònìrùn alẹ́ òun ìṣáì àti òun àárọ̀ ìtumọ̀ ẹ̀ ni pé ìrun bẹ́nìkan bá ti rí mi kò ní kí àmọ́rùn jímá àmọ́rùn jẹ́ ọba àyàn lọ́fíìsì a àmì muslim ọ̀nà ojú tí òun náà ìwà mọ̀nàbìkì ni o gbogbo òun ni ó jẹ́ kára rẹ̀ ọmọ ìyá láti lọ kí pàtàkì jùlọ ọwọ́ ọkùnrin níjàmbá ní mọ́sálásí olùwọ̀ yọ̀ǹda kọkùnrin ọmọ akẹ́hùn rẹ̀ nù lé àwọn obìnrin lọ́lọ́ ṣe yìí fún ọ. walau ya'lamuna ma fihima minal ajr ànábì ní bàbá ìṣe gbé àwọn mọ̀nàbí kì í máa ládá tí ń bẹ ń kéèyàn lọ kí ìṣáì níjàmbá láàdá tí ń bẹ ń bi kéèyàn jí lásùbà kó bẹ̀rẹ̀ ayé rẹ̀ ní gbogbo ojúmọ́ pẹ̀lú pé òun lọ́kọ́ fi sílẹ̀kùn rẹ̀ ọlọ́ka alfajari masalasi anabi ni ẹni ọba ma orí tí ń bẹ ń bẹ ni látàwòhùnmá wàlàwò hàbùwà à kọ̀bá wá masalasi wá kí ìṣáì kọ̀bá wá masalasi wá kí àsùbà kọ́dà bí ò lè rìn tí ó fìdí wọ́ anabi ló wí bẹ́ẹ̀ o ìpọ́ bá lè débi pé kò lè rìn à òun lè fìdí wọ́ lọ bọ́bá mọ kíni ẹ́ bọ́bá mọ orí tí ń bẹ̀ ń bẹ̀ ǹdẹ́bí gbàgbọ́ yìí yìí ni pé ẹjẹ́ wọn ó kéde pé wọ́n fẹ́ pín owó nísìn àbí wọ́n fẹ́ pín rẹ̀ sí rẹ̀ sí five kg ẹni tí ń ti ń kọ́ rẹ̀ wọn látọ̀sẹ̀ kan ẹ̀rí ni kí á ní ó dìde nísìn ní ọlọ́bẹ̀ kọ́dà bí ò lè rìn yọ wá àwọn tí ó fà ìgbà nẹ́bí ń ni ẹni ọba mọ iye nǹkan kọ́dà rẹ̀ ibi sọ́ọ̀bù rẹ̀ kọ́dà èèyàn ò lè rìn kì í bí náà wò ó ní example example sí mo mú wáyé wọ́n bá ní abẹ́ pín nǹkan nísìn lọ́nkọ́ mọ́sá bá wa tún nàìjíríà ṣe ẹ̀rí ogun tí ń ṣẹlẹ̀ lọ́tún lọ́sì àwọn ìròyìn tó bá yẹn ló jẹ́ ni o fẹ́ pín ẹ̀bùn kérésì àwọn ẹ̀mí àwọn èèyàn wa ń sùn lọ́wọ́ and unfortunately ọmọ mùsùlùmí lọ́pọ̀ nù wọn bẹ́ẹ̀ islamic school ni wọ́n ti pín ní Ìbàdàn tẹ́gbọ́ táwọn èèyàn kú ọyá tàparadà o kí ni ń ṣe wá báyà wa mùsùlùmí o especially kí ni ń ṣe gbogbo ọmọ Nàìjíríà wà kí wọ́n ní ń ṣe àwa mùsùlùmí jù ọyá ronú sí àwọn ọmọ ìyá wa kan Haúsá láìpẹ́ yìí ni táǹkà epo ṣubú nǹkan kò ń lọ gbé garawa ẹ̀bá wá rí bí ọmọ èèyàn ṣe jóná à yóò gbomi lójú yẹn bí yẹn bá rí kílípù ni wọ́n jóná ìyọ́ǹdì kí wọ́n dá wọn mọ̀ wọn lè dẹ́nìkan màmá ẹ̀ka mọ̀ pé orí ni ìyẹn ẹsẹ̀ ní jóná ráúráú nítorí tí ẹ ọlọ́mọ bá sànù wọn lókun wọn tún rojọ́ láti àwọn torí ọmọ pé táǹkì epo tó ṣubú yẹn nìkan ló lówó ẹ olúwa yọ̀ǹda kéèyàn lo ọkọ take advantage pé nìkan wà nínú ṣòro ọmọ wa olórí fa àti ìgbà kí ránran wọn ó jókòó sí làákàyà tọpọlọ wa nàìjíríà ìfà kí ni ń jẹ fà ẹnìkan gbé nǹkan jẹ kalẹ̀ gbé kí wọ́n máa gbé ṣé wọn náà lè gbé jẹ kalẹ̀ bẹ́ẹ̀ ibi tá a bára wa dénú o anẹ́dì láti ní reorientation fáwọn ọmọ kéékèèké káwọn ọmọ gbèrú láìfù tí àwọn bára wa yìí an average ọmọ nàìjíríà tó bá rí nǹkan ní nǹkan tó bọ́ lẹ́nu mọ́tò lójú títí ó bìlíìfù pé fàní èyí tí èpè ẹni tí ó bọ́lẹ̀ náà kàdà rẹ̀ mọ́tò rẹ̀ pé ọ̀gẹ̀dẹ̀ yín lọ́ bọ́lẹ̀ búrẹ́dì yín lọ́ bọ́lẹ̀ òun rí i pé ìfà iná lọ bá wọn débi tí ó bomi lójú yẹn yìí ilẹ̀ haúsá nìkan kọ́ o bọ́sẹ̀lẹ̀ lọ́nà èkó náà bí wọ́n ti kó garawa jáde nù o kọ́ra wọn máa ké síra wọn táǹkà ti ṣubú táǹkà ti ṣubú wọn lọ fi garawa gbọ́n pẹtró ní pẹtró ọ̀pọ̀lọpọ̀ ọgbà bí sì ti máa ṣe náà ni yọ padà wá gbiná náà ni kìí ṣàkọ́kọ́ ni tábà pé àwọn ah, ọmọ ní kí ló dé kí ní ń ṣe wá báyìí ìlú le ìlú le ìlú le lọ́ọ́ wo àwọn ibi tí ìlú ti le o ìlú èlé nàìjíríà tó ọ̀pọ̀lọpọ̀ ìlú ayé o ẹ má jà tanra wa o ó lé nàìjíríà náà o ó lé o ọlọ́nkọ́ bá wa dẹ́ o àmọ́ ẹ má jà máa tanra wa excuse ìlú lé ọ̀gá máa jalè excuse ìlú lé ọ̀gá máa gbé nǹkan ní nǹkan n ti ń bẹ lára wa ní àrùn tó yẹ ká wòsàn kò rí báwọn lánàá náà nù tàtà máa gbọ́ a níjọ́ wọn báyìí a bá rí pé mọ́tò ṣubú báwọn wọn jáde ni wọ́n wá sí ìṣẹ̀lẹ̀ ni pé kí la lè bọ́ ṣe kí la lè bọ́ ṣe lónìí ikọ́ ẹ̀rí bí mọ́tò kan bá ṣubú bóyá iṣu lóko ni bóyá kìnnìkan ni yóò fẹ́ lè gbọ́ ọlọ́pàá pé kọ́mọ wá báwọn sọ kóun fi lọ pe mẹkáníìkì wa torí bí ọba ṣe bẹ́ẹ̀ kó tó dé gbogbo oṣù ni wọn kò kí ló dé ọmọ bọ́lọ́wọ́n ó bì ọ́ ọmọ bọ́ san iṣu wọn padà lálìkìyàmọ́ torí ẹjá máa sòdodo fúnra wa o gbogbo owó olówó gbogbo nǹkan oníǹkan tí ọba yọ̀ ń dá ọlọ́ni yọ gba nǹkan rẹ̀ padà bọ̀bá níṣu tó san mọ́ ọ̀fìrùn rẹ̀ àtàwẹ̀ rẹ̀ san ọ̀jẹ̀ lé níṣu olójúríṣu lálìkìyàmọ́ torí náà àyà lọ bẹ̀rùn torí pé ń ti ń báyà ló ní kí ló dé mo á ní ọ̀nkálukú bóyá solution ni pé ọ̀nkálukú ọ̀tọ́ àwọn ọmọ tiẹ̀ kí generation tí wọ́n mọ̀ rí báyìí generation ọmọ nàìjíríà tá ń lò lọ ńlọ bá àwọn tẹ́ ń pé wọ́n ń kówó yín jẹ́ ń bí ìjọba nígbà tí èyí táwọn náà ṣe màláìkà ńtọ́ bá àwọn náà débẹ̀ nù nǹkan ní nǹkan àmọ́ mo mọ́ tiwa irú bẹ́ẹ̀ náà ti ń rí táǹkì epo ọmọ mọ́tò oníṣu tó ṣubú ọ̀sán ọ̀sán ọlọ́sàn ti ń bọ̀ láti oko tó di tí mọ́tò kún tí ọmọ pọ́ kan ti jábọ́ tí ọmọ pọ́ gẹ̀dẹ̀ rẹ̀ kan ti jábọ́ tẹ́yìn náà lè pe pé wá wá wá wá wá ọ̀gẹ̀dẹ̀ rẹ̀ lọ jábọ́ yìí tẹ́yìn náà gbé ẹlòmíì ọmọ ilé ọmọ rẹ̀ pé sáré lọ́mú wọ́n náà sáré lọ́mú ọ̀wá láwọn kan kọ́ lówó jẹ bí ó ti bẹ̀rẹ̀ náà nù bí ó ti bẹ̀rẹ̀ náà nù àfi kí ká dákun ká ṣàánú àwọn generation tí ń bọ̀ láti kéèké àti kéèké ẹ jẹ́ káwọn ọmọ yìí mọ̀ pé àtẹ̀mí ni tẹlòmí jama ṣẹgbọmi àwọn ọmọ yìí ń jọ tí wọ́n bá dé pẹ́ńsù kan ni wọ́n mú lọ ẹ wá tú báàgì rẹ̀ bá pẹ́ńsù méjì ẹ pè jókòó ẹ dẹ́rù bá pé níbo ló ti rí pẹ́ńsù kejì ọmọ láìda bọ́mọ bá bí ọmọ nàìjíríà bá ti máa gbádùn mẹ́yìn ọ̀mọ̀ yìí wọ́n wá jọ wá kàwé tán wá jẹ ipò kan tán lẹ̀ wá ń ṣe wá sí fún igi tó ti gbẹ ẹja tó ti gbẹ torí náà ọlọ́run ọ̀sà àmọ́ ní kìí sì ṣe ní àárín náà mọ̀ pé ìlú le ṣe bá a ti ń wùwà tẹ́lẹ̀ kí ìlú tó le náà kọ́ <laughs> bá a ti ń ṣe tẹ́lẹ̀ náà nù ìlú tó wá lé kàn tó jẹ́ kó tún pọ̀ sí mo sì ní ẹ má jẹ́ àṣẹ lọ́wọ́ o nàìjíríà sì ń bẹ nínú àwọn ìlú tọ́lọ́ ń sàánú púpọ̀ o ọ̀dà ẹ̀jẹ̀ ran yín létí ọ̀kan tẹ́lifí mọ̀ pé kìí ṣe ẹ́skíùsì ìlú le ní máa nǹkan ní nǹkan o bá a ti ń ṣe yìí o àwọn ọmọ ìyá wa ní Palestine Palestine Philistine wọ́n ti ń pè ní Lárúbáwá nù ọlọ́mọṣà bá wa tún ṣàlékún fárájú fún wa ọlọ́dọ̀ ọlọ́run ceasefire tí wọ́n ní wọ́n ní láìpẹ́ iná ọlọ́mọdúnjẹ wọn dàrú àwọn alágbára àgbáyé tó gẹ́ every single day for fifteen months kí wọ́n máa pààyàn láìsàdìẹ fọ́sù mélòó fọ́sù mẹ́ẹ̀ẹ́dógún tẹ bá wo àwọn rìpọ́ọ̀tù tí wọ́n ń kọ́ ń pa àwọn Palestine èèyàn wà proud of them as Muslims wọ́n ní gbogbo owó tí wàá le tó iná wọn ọ̀já ṣọ́ọ̀bù wọn ọ̀já ṣọ́ọ̀bù kan wọn ò rìkọ́ọ̀dù pé gbogbo ẹ̀ ti wá dàrú torí ó gbẹ dàrú nìkan ìwọ ọlọ́mọ lọ lọ sọ ṣọ́ọ̀bù tiẹ̀ ọ̀rẹ́ mi rẹ sọ́nà wọn wá rìkọ́ọ̀dù bọ́gílárì ẹ̀yọ kan pé wọ́n lọ já ṣọ́ọ̀bù ṣọ́ọ̀bù kan Ebi tí ń pa wọn tó bí àti ń jẹ wọn tó ọmọ bí ń sọ pé ìlú le kọ́ ni ń ṣe wá Nàìjíríà o. tara wa ń bẹ lára ni o àti ilé kíkíní ẹ kó ti sink sọpọlọ ń kálukú pé ìfà ìfà gbogbo àwọn tí ó bá ìṣẹ̀lẹ̀ tàìpẹ́ iná lọ jóná lọmọsàbà foríjì wọn tí wọ́n ṣe tí wọ́n bá lọ náà lọ́kọ́ yáàfi wọn gbogbo ń jẹ́ bá ní epo nínú ẹ̀yìn ẹ̀lẹ́ yáàfi wọn tọ́ráfikẹ́ yáàfi wọn o wọn jóná ọ̀ràn ẹ̀tọ́ tí yín o àmọ́ kìlọ̀ báwọn èèyàn o astafuru láyọ̀ ọ̀ràn ẹ̀tọ́ ẹlẹ́tọ́ o lọ́gbẹ́tọ́ rẹ̀ fún ni o ọlọ́lẹ̀ yìí o lè forí jìn ọ àmọ́ ìwọ̀n kákẹ́ni owó rẹ̀ tó kó jẹ o dúkìá rẹ̀ tó jókòó o àwọn ọmọ òrukàn tó jókòó dúkìá gbàtẹ́nìkan ọmọ kí bàbá wọn ní nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n gbà nǹkan wọn lálùkìyà máa kọ́dà bọ̀ padà kọ́ mọ́sálásí tọ́ran yàn maka kọ̀ọ̀rọ̀ owó tí wọ́n o àbí kọ́ dá tí wọ́n padà o àbí kí wọ́n ṣe kí wọ́n yọ̀ǹda wọn la fi ń bẹ gbogbo ẹ̀yin tí ọlọ́ba lélẹ̀ yóò dé ṣe tí gbọ̀ wọn ẹlẹ́yọ̀ǹda wọn tó ṣe wọ́n yìí náà tó bí bẹ́ẹ̀ kọ́ gbogbo gara epo tí wọ́n ń gbé tí wọ́n ń sáré jànàjànà àti orí pọ̀ ọ̀fẹ́ ọ̀bá yọ̀ǹda wọn sàn lálùkìyà wọn gbogbo eléyìí ọlọ́run òkè orújú o oníkà nẹ́bí òjíṣẹ́ òjíṣẹ́ fún wa o lọ́rọ̀ sọ́lọ̀ torí náà ràn mọ́sá sànù wa ànẹ́bí ní ẹni àti ìyá lọ́bẹ̀ òní pé bẹ́ẹ̀ni ọba àwọn mọ̀nàfíkì bá máa ti ń bẹ́ ń bi kálọ̀ kíjà máa ìṣáì kálọ̀ kíjà máa àṣùbà kọ́dà bí wọ́n fi ìdíwọ́ lọ́bẹ̀ wọn bá lọ ọ̀nà àfi ní ẹgbẹ̀ àwọn èèyàn nísìnyí pé wọ́n wá gba ẹ̀bùn àbí wọ́n wá gba nǹkan kan ẹ̀rí ìgbẹ́ tí tí ń lọ tí kọ̀ tẹ́lẹ̀ níṣẹ́ ni ó dìde torí pọ́ ma tí ọmọ tó fẹ́ lọ gbà ànẹ́bìlẹ̀ ni ọba ọmọ tó fẹ́ lọ gbà níwọ̀n àṣùgbà níwọ̀n àṣùgbà níwọ̀n ìṣáì kọ́dà bí ọba fi ìdíwọ́ lọ ọba lọ متفق عليه في حديث لا الحديث الإمام البخاري الإمام مسلم نبه وهذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه السلام عليكم ورحمة الله عبد الله شاب زينب كيف؟